olóyè ní Akíntọ́lá inú mi dùn pé onímọ̀ nípa òfin nìyí mo sì mọ̀ pé gbogbo tí a fẹ́ sọ̀rọ̀ èdè nípa òṣèlú àti nípa òfin mo fẹ́ gbé yí padà síbi òfin ọ̀hún báyìí nìsín ẹ mọ́ gbàgbé pé ńgbà tí ìṣàkóso gómìnà Ṣèyí Mákindé tó dórí oyè nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn alága ìjọba àbílẹ̀ tó bá Ajímọ̀bí ṣiṣẹ́ tí wọ́n yàn kó tó di bá Ajímọ̀bí lọ wọ́n ní kí wọ́n lọ mọ ọ̀rọ̀ kúnlẹ̀ látìgbà náà ìdájọ́ wáyé ilé ẹjọ́ gíga fi gbé ìdájọ́ kalẹ̀ wọ́n ní kan san àwọn owó fún àwọn alága títí dá àsìkò yìí gómìnà ìpínlẹ̀ yóò ti sanwó ọ̀hún àwọn alága yìí sì rèé ipò wo lẹ fẹ́ kí wọ́n wà wọ́n ti dìbò fáwọn alága míì wọ́n ti búra wọlé fún wọn tí wọ́n ti ń ṣiṣẹ́ lọ ṣé òfin orílẹ̀-èdè wa nàìjíríà ṣé kò fẹsẹ̀ múlẹ̀ mọ́ ní àkọ́kọ́ náà ẹ̀kejì ni pé ṣé gómìnà ga ju ìdájọ́ ilé ẹjọ́ tó ga jù lọ nílẹ̀ wa nàìjíríà lọ àbí kílẹ̀ yìí rò pé ń ṣẹlẹ̀. lákọ̀ọ́kọ́ ná ẹ jẹ́ kí n confess biases mi tó pé èmi ni agbẹjọ́rò fún àwọn alága yìí so Why báyìí pé pé mo sọ̀rọ̀ from the point of personal interest. Mm. rárá gẹ́gẹ́ bí ẹmọ ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí amòfin màá ti dá yín lò ṣé rí lákọ̀ọ́kọ́ ńgbà tán dájọ́ tán agbájọ ìdájọ́ ní ilé ẹjọ́ tó ga jùlọ wọ́n di lè dálè àwọn ìjọba mákindé wọn fẹ́ sanwó yẹn òpin yẹn oníwèé náà lọ́wọ́ abimodé ẹni tán bá san akọ̀ wọn agbègbè sẹ̀ wọn lókè thirty three local government ní àmọ́ tó àwọn àpẹẹrẹ àwọn ní thirty three local government kan ló pẹjọ́ agan kọ́ la fi pẹjọ́. Hmm. kí wàá lè fi pẹjọ́. orúkọ àwọn sixty eight local government and SCDA la fi pẹjọ́ so wọ́n láti set up committee n jẹ́ra àwọn ọ̀pọ̀lọpọ̀ òmò nìyẹn àwọn tọ́rọ̀ kàn ara wọn à ń tà lára wọn alága ẹ̀ hmm. ń hmm. so aláti èmi náà mo lead wọn lọ pẹ̀lú nǹkan tá ọdún àwọn pẹ́ nídìí pé kán tètè nítorí ẹ̀kan ní tí Katsina ti ṣe tán ti sanwó tiwọn ẹ̀mẹ́ta Katsina sanwó tiwọn wọn àwọn tìpínlẹ̀ àwọn dúró títí di ọjọ́ yẹn pé August seven kan tó pẹ̀sìn gbègbèsẹ̀ wọn kọ lẹ́tà sí mi wọ́n pè mí lórí aago wọ́n ṣe gbogbo ẹ̀. so wọ́n gbègbèsẹ̀ gan. wọ́n gbègbèsẹ̀ wọ́n gbègbèsẹ̀ yẹn hmm. nígbà tí wọ́n tún wá gbègbèsẹ̀ yẹn wọ́n ní tatiri àní tatiri kan ẹ wo tí ìyáyọ wí kó tó wá àgbé ìyẹn tún tèkì wọn bí oṣù kan. ṣé wọn ti wá àgbé báyìí pé kí n ṣe thirty three nìkan. wọn àwọn ti àgbé rí yẹn. ok rárá à ń gbọ́ pé wọ́n ní táwọn bá jẹ àwọn òṣìṣẹ́. no no no àti SCDA mm. àti kínní ni wọn ṣe ń báwọn olóṣèlú kan wà tó yẹ pé wọn ò kọrin eré wọn ò fẹ́ nǹkan tó dáa fún ẹni tó bá jẹ́ gọ́fúnà èmi ṣe ètò nǹkan tí mo rí nínú pàdé a lọ ṣe ni. Hmm. even nígbà tí gómìnà àti attorney general agbẹjọ́ àgbà tó ti rẹ́ ìpè nǹkan tó fún tó fẹ́ ṣe àwọn olóòtú náà ṣáà wàá máa ẹ̀ bá ẹbọnẹ̀tì àwọn ni ṣáà wàá fún wọn ní kíní iṣẹ́ gẹ́gẹ́. ní àwọn alátakò wọn. táwọn wàá fún àwọn alátakò àwọn ní owó ni ìlú náà ló wọ̀n bóun ẹ̀ ṣe lórúkọ tó tó wá pé ìlú ní òkè nìkọ̀ọ̀kan we are talking of over seven and something people. Hmm. bá a ti ń sọ èyí tí wọ́n ti pariwo yẹn wọ́n ti pariwo tó yẹn two million ago ní kẹlẹ̀ mi ẹ gbogbo everything gbogbo ráúráú tó ń pariwo so ṣùgbọ́n àwọn èèyàn ò mọ̀ yẹn so àwọn tó wà ń díẹ̀ àwọn tó máa ń sọ̀rọ̀ láǹdó lórí àwọn ni wàhálà tó pàdé kan wá ta lọ ibi ìgbà táwọn èèyàn yẹn ti pè àpẹ ah, tó fi wọlé ah, táwọn máa fà á ní o ah, ṣé àwọn àbá àwọn olórí ni ó àmọ́ nǹkan tó fi sọ sí ni òfin ló ní bá lọ ṣe. olórí ni ó láti put the feet down torí when the chips are down the box stop on the stable o làwọn aráàlú ó blame oníbù yẹn blame sí pé kò sanwó wọn. yẹn gómìnà. yẹn gómìnà àwọn èèyàn dẹ̀ máa wọ́n. àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fàṣẹ sílẹ̀ àwọn òrùmí tó ń fa àwọn the little thinker tó ń dọ̀ tó ah, wọ́n máa wọ̀n àwọn àwọn tẹ̀ pé ní wípé àwọn tí kọ́dà bí àṣàwọ̀ tí wọ́n ń fa owó gómìnà. àwọn ṣé òfin ilé wọn tó fi bá fẹ́ san kóńkó ìyàmọ́ èèyàn lórí ṣáwọn yìí ò ní òsàn mọ́ lórí ni àbí. àwọn gómìnà ni òsàn mọ́ lórí hmm. tó fi bá sáfẹ́ san kóńkó ìyàmọ́ lórí ìjọba gani sí gbogbo ohun tó ní gbogbo wàhálà ló jẹ sọfà ẹ gómìnà wọn sì máa blame. ìgbó wà lówó yóò jẹ sísan. Ah, mo yesterday. Hmm torí àwa wà ní the process of ṣe eh, pé àwọn ò lè máa pariwo báwọn yẹn ṣe ń pariwo. ṣé lóòótọ́ ni pé ẹ ti gbé ẹjọ́ ìpadà sí ilé ẹjọ́ tó ga jùlọ pé ìgbà tí wọ́n pàṣẹ fún gómìnà ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ah, ah, ah, ṣé òótọ́ ni pé ẹ gbé padà sí ilé ẹjọ́ tó ga jùlọ. lóòótọ́ la fẹ́ gbé ìgbà tí wọ́n tún wá pé pé nǹkan táwọn pé gómìnà ò sí nílé hmm. ó wà nípa àwọn náà dẹ̀ rí pé lóòótọ́ ló ń ṣe kíní kíní káàkiri kíní òṣèlú PDP wọ́n parí congress wọn wọ́n tún ṣe ẹlẹ́ṣà Anambra kan tó ń dá gẹ́gẹ́ bá aṣọ ti sọ fún mi o ẹ̀mọ̀ bóyá arọ́ ni bóyá òótọ́ ìbọ̀ bọ́ ti sọ fún mi òbí náà dẹ̀ rí pé lóòótọ́ náà ń ṣe àwọn kiri yẹn lọ́wọ́ ẹ náà dẹ̀ rúrù ìjọba tá à ń rọ̀ ní Nàìjíríà bí gómìnà bá bọwọ́ lu nǹkan kò sí nǹkan tẹ́lẹ̀ kódà ẹ ṣeun inú mi dùn pé tọ̀mọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó dàbí èyí táwọn aráàlú ti fẹ́ gbọ́. àwọn ìlànà àwọn ọkọ̀ máa sọ oríṣi lórí sọ́jà àwọn ọkọ̀ máa ń wò. ẹ torí àyesọ ọ̀rọ̀ ti kọ́ gómìnà fẹ́ sọ ní ẹni bá ẹni bá tẹ̀lé nǹkan tí wọ́n ń kọ lórí social media lóòótọ́ ti sọnù tipẹ́tipẹ́. Hmm, ó ti sọnù tipẹ́tipẹ́ ẹ ṣe gan ni.